táwa náà ti díwájú ọlọ́run ọlọ́mọdàlù aláyà ọlọ́run báwa gbà á báwa gbà á báwa gbà á ìyàká ara omi lẹ́yìn ìrọ̀lẹ́ àwọn olóyè àgbẹ̀ lọ́sọ̀rọ̀ ní ọ̀rọ̀ ní أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسبح لله ما في السماوات وما في الأرض له الملك وله الحمد وهو على كل شيء قدير هو الذي خلقكم منكم كافر ومنكم مؤمن والله بما تعملون بصير خلق السماوات والأرض بالحق خلق السماوات والأرض بالحق وصفوى رسول فأحسن صور رسول وإليه المصير يعلم ما في السماوات والأرض ويعلم ما تذرون وما تعلنون والله عليم بذات الصدور ألم يأتكم نبأ الذين كفروا من قبل فذاقوا وبال أمرهم فذاقوا وبال أمرهم ولهم عذاب أليم ذلك بأنه كانت تأتيهم بالبينات فقالوا أبشر يهدوننا فكفروا وتولوا واستغنى الله والله غني حميد ya lọ́wọ́ ya lọ́wọ́ àgbáwọ̀ ẹja mọ̀ lẹ́gbẹ̀ẹ́ adọ́gbẹ́ fọlọ́wọ́ wà lẹ́gbẹ̀ẹ́ yìí àbámọ̀ fáwọn tí ó sàbámọ̀ ọlọ́mọdé àwà nínú wọn. Yóò tí ń sọ̀rọ̀ nípa òkú àtàdánù fáwọn tí ó sọ̀kù wọ́n lè tàdánù ọlọ́mọdé àwà nínú wọn. Ọlọ́run kọ́kọ́ mi àti ìmọ̀ àti kọ́kọ́ àánú wa ó lè tán ló lè tẹ̀lé fún wa. Yóò yìí a ti wá sọ fún wa wípé nínú àwọn mùsọ̀bì àti wọn làwọn àdúrà tá a bẹ̀rẹ̀ pẹ̀lú àkànnàkọ́mọ. Tàbá wá wò dáadáa, ẹ máa rí pé àwọn àdúrà yìí yàtọ̀ sílẹ̀ yìí tó bẹ̀rẹ̀ pẹ̀lú subhánà tí ìṣòro kan mọ́sàlẹ̀. Àtẹ̀lẹ̀ yìí tó bẹ̀rẹ̀ pẹ̀lú sàbdí ẹlẹ́dọ́jẹ́ ìlú àmọ̀. Kẹ̀rọ àwọn sàbáhà tàbí ẹ bá wọn nípa ìdíyẹ̀sìn gbogbo àwọn àtúrà àwọn ẹ̀yẹ tí wọ́n bá ti ka àyà alákọ̀ọ́kọ́ mẹ́ba ti kẹ́kẹ́ náà ní wọ́n parí wọn. báwọn sáré ka yìí. سبح لله ما في السماوات والأرض وهو العزيز الحكيم. إيه رأيك لو قايل وهو العزيز الحكيم. Eh, bàbá tó wá kúrò ń bẹ̀ tàbá lọ sí hajj. Bàbá Alílá ìgbà bí sàmá wà sí wà máa fi àrùn. Ẹ máa tẹ̀lé mi tẹ́sí máa jẹ́ ọ̀wọ̀ pàrọwà ìlàrí lórí ẹjá àdúgbò ọ̀lẹ̀ látọ̀lọ́ ní sọ́ọ̀tù. Bàbá Adíkà ìmọ̀ ìkàmẹ́wàá tí wá máa bí àrùn ṣe ń tó parí ẹ̀ tó yàtọ̀ táwọn ń jà tẹ́lẹ̀ ọ̀dẹ̀ ń yá lọ sí wọn à. يسبح ló tún parí ẹ̀? Nígbà bá wá lérí wàhùn wàhálà. Olùdarí ọ̀pọ̀ ni ṣùgbọ́n ọlọ́run ọba tó ra rẹ̀ ga òun ló dá gbogbo sọ̀rọ̀ sọ̀rọ̀ òun ló dá sọ̀rọ̀ sọ̀rọ̀ òun nìkan lọ́rọ̀ rẹ̀ nílà yẹn ìdí tí wọ́n fi ń lo ọ̀nà àdúgbò àti ọ̀sà kí ó tóbi púpọ̀ ibi nìkan ni ọ̀wá sí ẹ̀wà àmọ̀ nǹkan alágbára lọ́lọ́run pàǹkà àyàbọ̀lẹ̀ ìṣúra àyàbọ̀lẹ̀ ìṣúra.

rárá ìgbà wa wá jẹ́ parí agbọ̀dọ̀ wá kàmá sí nítorí wípé al-aziz al-hakim ọ̀pọ̀lọpọ̀ wàhálà ọmọ ẹ̀dẹ́ ènìyàn nínú ayé nílé ayé ọjà ìlọ. bí wàhálà ló ti máa nílé ayé bí ìgbàfà rẹ fún al-aziz al bí àkóléyà rẹ bọ́ máa ronú ni bọ́ máa dúnú ni bí ó ti mọ láyé ìgbàgbọ́ rẹ ìṣe àmúlò rẹ fún àkóhùn àlàdúndò àti ìwé òkìtàlù ẹjọ́ ajọ́ òkìtà náà náà ẹjọ́ wa máa lọ síbi yusuf ní òye láàyè máa ń sàmáwáàtì. wà máa ilẹ̀ àrùnbẹ̀ ẹ̀dá kan ń bọ̀ gbogbo àgbáyé pátápátá àgbáyé méjì ń bẹ̀. àgbáyé alákọ̀ọ́kọ́ òun làgbáyé ìtòkè ọlọ́sára lu gbogbo àgbáyé tí ń bẹ lókè wa kábẹ̀rẹ̀ látòrí àwọn tí kò àwọn eh, planet sábà bẹ̀rẹ̀ látòrí wọn kájí fèsì gángan àti gbogbo àwọn akẹ́kọ̀ọ́ ìgbà ẹ̀mẹ́ tá a lè mọ̀ tán àtàwọn tá a mọ̀ àgbáyé kan lọ́tọ̀ bẹ́ẹ̀ náà bẹ̀rẹ̀ ọdún ní ilé ayé kan ní dókítà ọdún ní ilé ayé kan òun ní àlùfáà eré ìpín ti òṣùpá mọ́ oníṣẹ́ àgbáyé rẹ̀ àwọn ọmọ ìjẹ́ ìyẹn ti àlùfáà débi wípé arúgbó ń lọ fún àwọn ní ìjọm lẹ bẹ́ẹ̀ ní àdúgbò ẹ̀kọ́ àgbáyé làwọn náà gbogbo tí wọn ń bẹ lókè wa yẹn pátápátá oúnjẹ àgbáyé nìyí àwọn àgbáyé wọ̀nyí gbogbo tí ń bẹ ń bẹ àgbáyé kan àgbáyé ẹlẹ́ẹ̀kejì àgbáyé inú ilẹ̀ tá wáyé àti tí ń bẹ lórí àti tí ń bẹ nú ẹ̀ sáájọ́ bíi. nínú tí ń bẹ̀ lórí ilẹ̀ wọn làwọn nàìjíríà wà ọlọ́run bọ̀bá tó láàárẹ̀ ya àgbáyé méjèèjì ìwà àwọn nàìjíríà sáàkì tẹ́lẹ̀ bá níbi àtàrà ọlọ́run bá méjèèjì àgbáyé méjèèjì ń sọ yìí á bà láyé á ti à ń ìdarí méjèèjì ìkápá ni méjèèjì àwọn ọmọkànlá àmọ́hùn ló wá wà. يسبح لله يسبح لله ما في السماوات ọlọ́ni máa ní sọmáwáàtì gbogbo tí ń bẹ nínú sọ́mà pátápátá wà máa àrùn gbogbo tí ń bẹ lórí yóò bí ìyá ìlú wọn wọn sàpamọ́ fọlọ́ inú àwọn sàpamọ́ fọlọ́ ọba ọba tó là rẹ̀ ga wọn ń fọlọ́ ọba mọ́ kó lè fi sí ọba wọn ń fọlọ́ kó lè fi ọba wọn ń fọlọ́ ọba tó là ga mọ́ kúrò níbi ọmọ tí àwọn akọ̀lọ̀lọ̀ sí ilé èèyàn tó ń ìwé àwọn ẹni ìgbà lọ́nà ọba bí mi ara àwọn sọ fúnṣọ àwọn èèyàn náà lọ sọ ọlọ́run náà wọn ní ọlọ́run ọba bí mi kàbọ́ ní bí kò ń jẹ́ àánú ìjà ìjà ìmọ̀ ń bí jáde jẹjẹ ní sàmáwá yàtọ̀ ọ̀nà àgbẹ̀yìn ọlọ́run ní sàmáwá náà kò èlò àyà látara sẹ́yìn. ọ̀dọ́ ń dákò ìlàwọ̀ ilẹ̀ káńfẹ̀ lè yàgò máa ṣe yìí ọ̀dọ́ mẹ́rin ọ̀dọ́ ìjọba àwọn òkè káńfẹ̀ lè máa kú dànù nítorí pé àǹdà àwọ̀. lè wọ mẹ́rin wà ládàá. ọjọ́ àwọn kan sọ kọ́lọ̀ wọn bá ti máa. ara ọ̀sọ̀ tó sọ̀rọ̀ ìgbà wọn tó sọ̀rọ̀. àwọn tí ń jẹ ní sánmà nínú àwọn màláyíkà àwọn sàfọ̀mọ́ fọ́lọ́ wọn. nínú àwọn ẹ̀dá bẹ́ẹ̀ ọ̀dáwà èyí wọ́n ń sàbọ̀ máa bọ́lọ̀ ọ̀hún nínú ẹ̀dá tá a mọ̀ àtẹ́lẹ̀ ìta bẹ́ẹ̀ náà ni àwọn tí ń bẹ lórí ilẹ̀ wọ́n ń ṣe àbọ̀ máa bọ́lọ̀ ọ̀hún àwọn ọmọ ẹ̀jẹ̀ nìyẹn láyà sí. àwa náà wá fẹ́ àpọ̀ gbogbo nǹkan tí ń fẹ́ pátápátá ní ìfọlọ́wọ́n bá mú ìwọ́tọ́ ọba fẹ́ má àbíkọ́ ọlọ́wọ́n ọba má kú lórí ìjọba lára ohun tí ọ̀dọ́ sọ́rọ̀ ń sáwọn èèyàn ti ń fi òṣìkà mọ̀ bá wẹ́lẹ́ ọmọ bọ́lọ̀ wẹ́lẹ́ ká máa rò yí àwọn agbára ọlọ́wọ́n ọba ọba tó dára rẹ̀ ga àwọn àkànbẹ tó jẹ́ ní gbèsè ẹ̀ àwọn èèyàn kan bẹ wọ́n sọ̀rọ̀ àwọn ní mùsùlùmí ṣùgbọ́n wọ́n láwọn èèyàn kan bẹ àwòtáàdù ni wọ́n ìtumọ̀ àwọn àwòtáàdù ni pé àwọn tọ́lọ̀ ń kékeré ayé mọ́lẹ̀ lọ́dẹ̀ tí ọ̀bá ti wọn ní ayé òwò wọ́n láwọn àkan àkọ́kọ́ fún ni wọ́n ní tí wọ́n bá sọ fọ́lọ̀ méjì ẹwà náwó bẹ́ẹ̀ wá ní àwọn àkan àwọn náà mẹ láyé táwọn ó jẹ wípé ìjọba ìlọlọ sọ fáwọn tó ṣẹlẹ̀ láyé wọn làwọn ń wọn lọ. àwọn ní ọlá wọn rọ alùpàá

ọlọ́ni fàmọ́lì sáàlù. Musa Akbaro Ndani tọ́ọ̀bí wá. Ìyàkúyà wọn kọ̀ bẹ̀rẹ̀ lónìí. Nítorí bá wọn lọ, wọ́n kà nílùú Amúsá léèrè. Bàbá ni Àrìnà lọ. Ọ̀hàjá náà. Wọ́n sọ fún mi pé. <laughs> wọ́n lọ wọ́n sá pé àwọn fẹ́ràn ọlọ́run bá nílò lè ọlọ́run bá tòun tí yẹn kílè mú pọ̀ fẹ́ ọ lọ ju lọ sí mú káwọn àti ọmọ sí wọ́n mú káwọn àti ọmọ sí ń ọlọ́ni wà kọ́ ọ̀la sílé yàgòdò ọ̀fẹ́ onírìnà lọ́ọ̀nì lọ́wọ́ ní àwọn yàgò ní wọ́n yà ń lé wọ ọmọ lọ́nà وقال فيه نصارى لمسيح قال له نصارى سوى من يا الله بني ذلك قولهم بأفواههم ọlọ́ni ọ̀rọ̀ ẹnu wọn nìyẹn ẹnu wọn nínú rẹ̀ ti ń jáde Ọlọ́run àwọn tó ti ya kèfè nígbàájú wọn ọ̀rọ̀ kèfè ní àwọn ọlọ́run. Ọlọ́run ní irú ọ̀rọ̀ táwọn kèfè yìí tó síwájú wọn máa ń sọ̀rọ̀ àwọn náà sọ táwọn ìjọ káwọn mọ̀lẹ́kà lọ́gbọ̀dé ní ọlọ́run. Àwọn ni wọ́n ní àwọn ọlọ́ni kọ́ tààrà ohun ìmọ̀ ọ̀rọ̀ àná ìgbàgbọ́n ìpínlẹ̀ ọlọ́mú àwọn ọlà àná wọn Ọla nítorí àwọn àgbẹ̀kúkú àwọn èèyàn báyìí nínú àwọn ènìyàn bí òjò ìgbó àtàwọn ọ̀tọ́ ọlọ́run ọlọ́ni oṣù tí bẹ́ẹ̀ ń dáná àti wa rí wípé ibi tá a ti bẹ̀rẹ̀ ohun tá a kọ́kọ́ mójú ń tọ́ olùgbàgbọ́ tó yẹ kúrò nínú ọlọ́run kakọ́kọ́ nígbàgbọ́ pé ọlọ́run ọba àlọ́run bẹ̀ tọ́lá àwọn kan ní ọ̀tọ̀rọ̀ àwọn ilé ìsìn ní ọ̀tọ̀rọ̀ everything nature these things are natural wọ́n ní ìdájọ́ sí natural thing yẹ bá ní ìdílé ìgbọ̀n ní ilé-ẹjọ́ ọlọ́láwọn kan ní ni bá ilé ayé ìwà ìlú kan iji wà máa yọ ní kò náà nígbà ìdí ọwájú ìbájú ìlà nínú àwọn kan wọ́n ní ọ̀sọ́lọ̀ ara mi káàdì bẹ̀rẹ̀ ẹ̀mọ́jà àgbàgbé fún lánàá mo ní mẹ́fẹ̀ẹ̀fà oníbẹ̀ẹ́nu sóra sáàdà nínú. ibi láti wá bẹ̀rẹ̀ òun ni bí ti dídé ọlọ́run bá nílẹ̀ bí ọ̀gá sí wọ́n sì mọ̀ sàkọ́mọ́. ìgbà tó lọ́wọ́ abẹ́ sọ̀rọ̀ ní sàkọ́mọ́ kọ́ ohun ó wà lórí láàyè líláàyè yẹn àlọ́ọ̀rù ibi ìlànà ìmọ̀ sí ni àìsìláàmù àìmàbúdù ní jẹ́rẹ̀ nígbà ní lọ́dún ọ̀hún tá à ń tẹ́lẹ̀ tá à ń lọ́dún. ọlọ́run ọba ọba tó láàárẹ̀ já ó ṣe fún òun nìkan la gbọ́dọ̀ máa jọ́sìn ọ̀rọ̀ tó jà ohun tí àwọn ènìyàn lọ ń wá ní fún lẹ́yìn ọlọ́run lẹ́dọ̀ ṣàkóso ọlọ́run ní oláyíká ìlàdínà yàjẹ́ òun fún ìlà rọ́bì ní mọ̀ sí látàájú. àjùmọ̀ àwọn ènìyàn yẹn wọ́n wá dára wọ́n wá wá dára àwọn àwọn àlìjànú yẹn wá ń sáájì wọ́n lẹ́yìn àbáwá gbára dọ́dọ̀ àlìjànú a máa rí ìjọ àlìjànú ọgbẹ̀sìn lọ́wọ́ rẹ̀ ìjìnlẹ̀ àlìjànú gbà lọ́wọ́ rẹ̀ nígbà tí wọ́n wá ń wá gbára àwọn àlìjànú wọn yẹn náà àwọn náà ń ṣe tí wọ́n fẹ́ fún wa látara wípé àwọn kò fi gbàlejò àmọ́ ẹ̀wọ̀ ìgbà tó wá yá àwọn àlìjànú yìí náà àwọn wá padà jà kíláàbù ìgbà táwọn jà kíláàmù àti àwọn yẹn àti bí ẹbọ wọn bá pa wọn sí àwọn wá ń túbá lọ́dọ̀ lọ àwọn gbà pàpọ̀ lọ́wọ́ àwọn ènìyàn torí àwọn agbára kọ̀ọ̀kan tí wọ́n ti rí lọ́dọ̀ àwọn àlìyàn mú tí wọ́n rí lò àwọn anàkàkà mọ́ọ̀kà wọ́n ń pa àwọn àlìyàn mú lọ́lọ́ àwọn mú tí wọ́n ń pè lọ́lọ̀ àwọn ti gbàgbà kọ́lọ̀ wọ́n ti ń wọ́n baba fẹ́ súnmọ́ lọ́n tá fẹ́ a fẹ́ mọ́ tá a fẹ́ débi ẹja wá ní tó yẹ kó ìmọ̀ tó àti ọ̀tọ̀. ìmọ̀rú ọ̀rọ̀ ló yẹ kó máa jáde lẹ́nu àti ọ̀rọ̀ ní ọgbọ́dọ̀ يسبح لله يسبح لله ما في السماوات وما في الأرض ارجع ندوى محمد صلى الله عليه وسلم ẹ̀rìn ọ̀sára ọdún níjọ́ mi ẹ̀rù sọ̀rọ̀ yóò mọ̀ sọ̀rọ̀ kan jáyẹ̀ oníkàkọ́ ọ̀rọ̀ ní ìlú sábàdà jẹ́ ọlẹ́nu ni ó máa sọ̀rọ̀ ní oníkàkọ́ ọ̀rọ̀ ní ìlú sábàdà náà ọ̀rọ̀ tóbi lọ́dọ̀ rẹ̀ gẹ̀rẹ́ àwọn tó ti ọlọ́run ọba ilé ọlọ́run bàjẹ́ ó ṣe aburú pọ̀ lórí rẹ̀ síbẹ̀síbẹ̀ ọlọ́run bá wọn lọ lára bóyá àjẹ dúbà kódà ìgbà tó là náà ni ń sá haruna ẹ̀gbọ́n rẹ̀ kí wọ́n lọ bá oúnjẹ bá lọ́dọ̀ rẹ̀ fàkúwó láàlà wò fáwọn àdúrà yìí. E ma sọ̀rọ̀ tó lè o ẹ wọ ọ̀nà tó ti dá o ẹ wo ìmúnilẹ́rú tó ti ṣe fún àwọn ará yín láti nàìjíríà ẹ má wo ìyàwó bẹ́ẹ̀ bá dọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ ní ọ̀rọ̀ ọ̀yà bóyá ọlọ́run lè ní wá bóyá ọlẹ́ ronú wàdà ọlọ́run ń lọ lára títí tóbi sí ìgbà tó tó ní ìbínú ọlọ́run tó kì í sẹ́yìn lè lọ ọlọ́run ìrànà táìmù tọ́nà ti lọ lára pọ̀ ìgbà ń lọ wá yá wọ́n ní àná lọ gbogbo mọ̀ ní àlá olóhùn lọ́lọ́run ọba yín fún káàkiri kò sẹ́ni tó tó ah, ọlọ́run ló sì ọlọ́run tó ju ọ̀lọ́ yóò fi yóò fàgbà ara rẹ̀ kọ́ ọlọ́run ló sì wa níwájú ọlọ́run. sábà mà wá ara wa níwájú ọlọ́run ọba ọba tó ga ilé ìdóbi yẹ ká wálé àmọ̀ká ni ìtọ́jú ìlànà. يسبح لله ما في السماوات وما في الأرض ọ̀rọ̀ ní gbogbo tí ń bẹ̀ ní sáàmà gbogbo tí wọ́n ń ń bẹ̀ wá jọ lọ́wọ́ bá mọ́ wọ́n wá ní ikú wọ́n wá fọ́ lọ́wọ́ bá mọ́ gbogbo tí ń bẹ̀ lórí ilẹ̀ tá a bá dáyọ àdá àwa ẹ̀dẹ́ ènìyàn tá a yàyà kúyà ọlọ́run má ṣe wá lórí wọ́n já wọ́ yàyà kúyà táwọn àkàn ò sí jẹ́nu ìgbàgbọ́lọ̀ ọ̀yàn ká mi lóbi tó tó fi dáhùn. táwọn kébè kan bẹ̀ ó yí àlàáfíà ètò sàrà ìwé ìtìlá yìí ètò ẹnì kan lọ́kọ̀ wọ́n tẹ̀sí pa ẹgbẹ́ yẹn ẹ̀kọ́ wo dájú rẹ̀ fún ìdí sàrà sáàtì ẹ̀ lálàáfíà máa ń sọ ọ̀rọ̀ rẹ̀ ní wọn bú ọ lọ máa ń ọ lọ àwọn olóògbé ìbẹ̀sí àti kó olùgbọ́lá dáadáa ẹ̀dà nígbà táwọn èèyàn ní ìfẹ́ ìdìbò ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ayakọ̀lọ̀rọ̀ sí púpọ̀ ọba dá ìyẹn náà ló fi jẹ́ wípé iná tó dá àwa náà lọ́wọ́ àkọ́ àjẹ́nà tó dá àwa náà lọ́wọ́ iná lọ́lọ́ mọ́tìmí àti yóò ìgbé ìyà dá fún ní kọ́lọ̀ pè ní ibi ọba bá fẹ́ lọ ibi ọba fẹ́ máa rè ibi ọba fẹ́ bá já ọjọ́ kéde tẹ̀ láti. يسبح لله يسبح لله ما في السماوات وما في الأرض له الملك له الملك وله الحمد وهو وهو على كل شيء قدير الله له الملك òun ló ní ìjọba àìmọ́lẹ́kùn ọlá ní ń jẹ́bẹ̀ ìjọba ní ń jẹ́bẹ̀ kọ̀ǹtò ní ń jẹ́bẹ̀ ìkápá ní ń jẹ́bẹ̀. ọlọ́run ọba ọba tó láàárẹ̀ já òun ni àlìmọ́lì òní olóni òní àlìmọ́lìkù òní àlìmọ́lìkù torí pé òun ló ní mọ́lìkù òun lọ́lọ́lá òun ní darí sánmà síbi tó wá fún ìdí ń ṣẹlẹ̀ nínú sámà òun ní ń darí ẹ̀ òun tí ó ṣẹlẹ̀ lórí ilẹ̀ òun ní ń darí ẹ̀ tẹ́bá wá wọ jíjẹ́ ẹni tó ní gbogbo nǹkan ẹni tí ń gbogbo nǹkan yóò máa ṣe àlàájú náà kí ni mo torí agbára ní mú yìí wá ẹ dàpọ̀ sẹ́nìkan bẹ láyé tó lè bi ìdí òbá nìkan. kọ́ńdà lọ́dọ̀ àwọn tá a jọ́mọ̀ ẹ̀ lé ènìyàn bá a bá ti ní tó bẹ́ẹ̀ láti bì í tó. síbẹ̀ náà yọ̀ màjáda bílímánì máa lànà tó kọ́ ìbátan. من جاد بالمال مالا الناس قاطبة إليه والمال من تعرف إليه والمال والمال بالإنسان فالتانون إليه والمال إنسان فتان دعني على تجاري للإنسان إليه والمال للإنسان فتان وجاد بالمال ما للناس قاطبة من جاد بالمال ما للناس قاطبة غيره والمال للإنسان فتان إليه والمال للإنسان ìsáàlì fàtàlù. wọ́n máa ń já dàbí ní máa lì ẹni ọba arówó kójọ tí wọ́n á ń yína fáwọn ènìyàn. máa ra iná tó ọ̀pá àwọn èèyàn ọ̀dọ́ rẹ̀ wọ́n tẹ̀lé lọ kò máa tà. tọ́ọ̀ máa tà àwọn ọkọ̀ máa tà máa ra iná tó ọ̀pá ọ̀pá ìbàtà nìyẹn lọ́jọ́ àwọn ènìyàn yìí ni máa tà máa fún wọn nìkan. ọwọ́ tí wọ́n ń bẹ lọ́wọ́ rẹ̀ tí wọ́n fi ń pèsè máa tàwa láì bá gbà kò ní ẹ̀rẹ̀ kan ẹ interview kan bẹ ó sọ̀rọ̀ wípé ìrànlọ́ ọ̀sọ̀ ó sọ̀rọ̀ ọjọ́ tí wọ́n ṣe inauguration fún bàbá Buhari àárọ̀ ọjọ́ kò tí ì mọ ìfẹ́ tẹ̀lé ìbílà náà ló ti wà gbogbo àwọn sọ̀bọ́ ní ìṣe ti wà gbogbo àwọn sójà yẹn náà ti wà mẹ́ everybody náà ti wà mẹ́ ìgbà tí wọ́n wá dé bí wọ́n ti máa ń ṣe jẹ́ní ẹ̀ ìrìn tí wọ́n ti ṣe lọ́bọ̀rìsàn fún president mi tí wọ́n ti wùdú ẹ̀ ó ní kí ni wọ́n tó ti nílé Buhari lọ́wọ́ tán táwọn ti gbogbo ẹ̀ tán yóò wá sí ìdíkùn owó kúrò rẹ̀ àbíyá kù tí ìbá gbàgbé ó sọ nípa bí ìyẹn pé òun dráìfù wọn àjẹwò rẹ tàbí kó tó kí pọ́yẹ́ nìkan dráìfù wọn bí airport ìgbà táwọn wọ plane tó àjẹwò rẹ nìkan ló kù dá sáré pé à náà ti di jẹ káma tó lọ́bì kan káma lọ́bì káma lọ́kòkò kò sí kankan lọ́dọ̀ bàbá mi lọ́dọ̀ láàbò ìmọ̀ ọlọ́run lè mọ̀ ní ìjọba ẹ̀yìn náà ní nàìjíríà ìjẹ́ ìfọ̀kọ́rọ̀ ló ní ìjọba lónìí fẹ́ni bá fi inú nínú ìlà mọ̀mọ́ àríjà jù ẹ̀yìn náà rí ní ẹ̀wọ̀ yé kí kì í bá wa ṣe bẹ́ẹ̀ ṣe yọ̀ lọ́kọ́ ti lọ bí ọba ti ẹ̀ wá lọ bẹ́ẹ̀ yóò wá máa gun ọ̀kadà yóò wá wọlé àtọ̀ rẹ̀ ọlọ́kadà wọlé àtọ̀ rẹ̀ òmìnira ìgbéyàwó nàìjíríà ti àyè owó kí ló ní kí n ta ọmọ jẹ ti yẹ nínú àwọn ọmọ wọlé ní ọgbà ọmọ jẹ ti yẹ kí sì ń gbowó jẹ mọ ní ẹ ara ní alára lọ́dọ̀ làwọn ẹni wọn lẹkọọ Ọlọ́run bá ọba tọ́lá rẹ̀ dá ohun ló ní ìjọba ló lágbára òun jarí. Èyí tó bá jarí sọ́dọ̀ rẹ̀ bóyá làáfíà bóyá owó bóyá ọgbọ́n bóyá ìmọ̀ kó lè bá a tọ́jú kó lè bá a bọ́ kalẹ̀ kó lè bá a kẹ́mi ló lè bá a gbòògbò ọ̀rọ̀ tó ní gbogbo ìtọ́ lọ́nà fásitì fún yàn àbí kẹ́mi rẹ̀ gùn yàn lọ. ẹ gbọ́ mi orin kẹ́mi rẹ̀ ọba ti gùn yàn lọ orí ìlú ètò orin kọfà lọ́ọ̀gà mẹ́. ẹ àmọ́ kí tí wà lẹ́nu pé yóò máa bẹ orin ìwé ìdí tán àlùbáríkọ̀ sílẹ̀ níbi ń jẹ pé ìjọba ní bárọ̀kì àdúgbò ìdílé àdúrà ìtumọ̀ rẹ̀ ni pé kí orí ọwà lọ́dọ̀ èèyàn ó sì bá yàn kalẹ̀. ẹ gbádùn anábì wa Muhammad ni alahu matiyina matiyina bi kama yi wa basari wa bada ni wajà alihu iwari kàfé ẹ ọlọ́run ojú mi mo bì ọ́ dúdú gàdí bá ń tẹ̀lé mọ́jà mọ́jọ fún ìtumọ̀ rẹ̀ etí mi lórí gàdí bá ń tẹ̀lé lọ́lọ́ mọ́jọ ojú ara mi mọ́jọ jẹ́ pé kò ní wúlò fún mi má ti máa dáyé ọjà àìlèmọ̀ lè wá rí sàmì ni àwọn tó fún mi àwọn ni ojú ojógún mi mọ́jọ jẹ́ pé wọ́n san ìdílé wà nínú mi títí tí ń fi gbó tí ń fi lọ dáwọn kan yọmọ bẹ ní iṣẹ́ ń pè ní sẹ̀lẹ̀ mi tí ọba rí bẹ́ẹ̀ á tọrọ kúfẹ́ ni tí àwọn kan yẹn bá lọ lélẹ̀ síbẹ̀ náà ẹ bẹ̀ kọ́ àwọn èèyàn wà máa ń sá àdínáwó náwó náwó ewu ti ṣe wọn tẹ́mi lè fi ẹ̀yìn náà bóyá tẹ́ bá lè ẹ̀yìn náà tíráì wọ́n á lẹ́nu ní ti dàgbà àná ẹlọ́mọ arábìnrin ẹlọ́mọ dàgbà. làwọn onímọ̀ ní ọlọ́run ló ní ìjọba ọlọ́run ní ń darí ibi tó bá wù ní ìgbé sí kódà ó tún jọ yọ ayé kí wọ́n ti ń kalẹ̀ ayé amúnúdá wílò ha báyìí náà ọlọ́run ní ọjọ́ àríyàn àwa là ń yí láàrin àwọn ẹwà wà ẹni tí ọ̀jẹ́ nǹkan kan á ní kí náà jẹ́ nǹkan látara abẹ́ gbogbo ẹbí rẹ̀ ó jẹ́ nǹkan àwọn ẹbí tí ń bí ń jẹ́ nǹkan òkú bí wọ́n sọ mọ́ tí wọ́n fi ń jẹ́ nǹkan ọlọ́run bó ti wò gbogbo owó ti wálẹ̀ alára ni gbogbo wa lọ́wọ́ á dáadáa fún wọn ọlọ́run ọ̀pọ̀ àìyẹ́rọ náà wá ní ìgbé ayé eléyìí tí wọ́n ń bẹ lọ́dọ̀ rẹ̀ tí ọba ẹjọ́ ọba ọpẹ́ yìí lọ́lọ́run ti jẹ́ ìlà wẹ́ni mọ́lẹ́. ọlọ́run ní gbogbo ọpẹ́ àtẹ̀yìn òun lòun ní. ẹni ọba fẹ́ jẹ́ ní tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ọtọ́jọ́ kọ́ bá a pẹ́ tó bá tó ọ̀run kó tún mọ́ sábà máa lórí bọ́ọ̀lù ń ṣerú orí bẹ́ẹ̀ fún àbíkọ́ màá dúpẹ́ lọ́lọ́. ọlọ́run ọba tún ní ẹ̀yìn àtọ́pẹ́ tó ń ti ẹni tó bá àjọ̀rọ̀ ka ekímọ̀ ọlọ́run ọba tí ń bẹ nínú àrà tó dá ní dúpẹ́ alhakimu làhólímọ̀ òun wá rẹ̀ pírẹ́sẹ̀ǹtì àlàbíyì wàláhùn ẹ̀yìn òun wá rẹ̀ pírẹ́sẹ̀ǹtì alhakimu ẹ̀rì pé mo ní ẹni tó yẹ tó bá dájọ́ yìí fọdún ọdún ní bí dájọ́ òní jẹ́ abẹ́bí gbàgbé mi ẹni ọba wá rí ọdún tí ń bẹ lábẹ́ àrà tọ́lọ̀wọ̀n ọba dá ní dúpẹ́ sẹ́mọ̀ pé sí èyí Kaduna tí àwọn tí ń lọ sí Àbújá táwọn bá ní ti àbàkì tí wọ́n kó àwọn èèyàn ń bẹ̀ ẹ̀jọ́ sí i ẹ àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ní ìṣiṣẹ́ ènìyàn ìgbà tí wọ́n ní ìṣe ni wọ́n wá ń bàjẹ́ pé àwọn ìṣèlú ọlọ́tọ́mọ̀ ti kan owó táwọn ti lè gbogbo ẹ̀ ìgbàdá àbá ní ìdí tó fún wọn ní adúgbò orí tọ́lọ̀ ní fún kí ọlọ́mọ jù níyàn bá ti máa wọn náà tẹ́wọ̀n pé mímú tí wọ́n bá wọn tí wọ́n mú wọn kọ́kọ́ ka ìmọ̀ye lọ́wọ́ wọ́n ti gbé bọ́ǹbù síbi ìkíní bọ́ǹbù kọ́kọ́ dá àwọn kankan bá lọ. tọ́lá àwọn ọba tọ́lá rẹ dá bá ń ṣe oore tí bá ń dára ọmọ ẹ̀jẹ̀ ènìyàn ní ìlú bàbá wọn lè ní ọba máa ẹlẹ́nu àwọn pé òun gbà rẹ̀ gbà ó jẹ́ gbà rẹ̀ ọmọ títẹ̀ ṣe àwẹ̀ ọba rẹ̀ yẹn fẹ́ lómi àwẹ̀ àgbáyé kò tẹ́ lómi yóò gbà láti ọdún ìdọ́nú tí mò ń ṣe gbà láti ìdọ́nú. àwa náà làwa jókòó làwa yé délé àwọn àwọn fẹ́rẹ̀ kẹsẹ̀ la àtúndì jáde láì lọ́dọ̀ ìlú àná ní wọ́n bá kó ojú àkáǹtì gbogbo wà yìí gbogbo wà yìí pátápátá yẹn ní ní wọ́n bá tún ta fámìlì ọ̀dí wa ó tó wo bàbá gíga ni orí jẹ́ bàbá ń jókòó sí àbíyọ ọlọ́run tó jẹ́ mi ìlú fún ìyá rẹ̀ tó bá gbà foríjì fún wọn àwọn náà rà dáadáa àwọn jẹ́ bá rí ibi dáadé ẹ̀dàkùn tó wọ́n ni ọ̀wá yóò sàfihàn láàyè ما في السماوات وما في الأرض له الملك وله الحمد وهو على وهو على Ọlọ́run ní ọmọ ọlọ́run ọba ló ṣe pé gbogbo nǹkan ló lágbára lórí ẹ̀. Wọ́n wàhálà fún ìfẹ́ ní máa gbé ní ọmọ àkírí ọlọ́run ẹni tí ọ̀pá mọ ọlọ́run tí ìwọ̀n ara tọ́lọ́wọ́ bá máa ń dá lọ́lọ́wọ́ bẹ̀rẹ̀ tó bí wọ́n ti wà mú wa ààlà. ó sì ní ìṣẹ́yìn ní ọ̀pá yìí. ọlọ́run ní gbogbo nǹkan mọ lágbára rẹ̀ àwọn nǹkan tá a lè ronú kàn àti tá a lè ronú kàn. nítorí ànábi wa ìbọ̀rọ̀ ní alẹ́ ìrìn sọ́lá àti wọ̀tí mo gbàbẹ́ owó òdìdí ìjọ́ mo lè fẹ́ rá mi rọ́bì aríní kẹfà tó ń lè lè mọ̀ òjá ilé ọlọ́run fi hàn mí bó ṣe tí òkú dìde lọ́jọ́ àìsí àmọ̀ mo bẹ́ẹ̀ ọlọ́run ní pé ìbéèrè tó ń béèrè yẹn tó ń béèrè nítorí ipò tí ọ̀gbàgbọ́ ni àbíkí ló dé kọ́lá awàlámùjọ́ mẹ́rin ọlọ́run ní bọ́rọ́ yìí tí ọ̀gbàmígbọ́ ni ah, anẹ́lúwà ìwọ̀ yìí wọ́n nígbà lámùjọ lọ́wọ́ bá lọ wọ́lá tí ó ṣe yá ọ̀pọ̀ máa ṣe é nà ó ní ibi lọ ọ̀yà tó tó ju yìí. Bẹ́ẹ̀ máa ń mọ̀ lìyàtí ẹ̀mọ̀ àìnà lìyàtí àti hàpọ̀ lìyàtí ẹ̀mọ̀. Àti sọ́rí, nígbà táwọn tún bí lánàá ẹlọgbọ́bẹ̀ ẹlọgbẹ́ ọlọ́jẹ̀ tó ń lọ bẹ̀ mú ṣe mọ̀ pé ń tà ń lọ tá a mọ̀ pé ń bẹ tọ́ dáa lójú pé ń bẹ ọ́ yàtọ̀ sí síta débẹ̀ gbogbo ara mọ̀ pé Washington wà lókè ìdílé ń lọ wa lójú Washington lójú ara mọ̀ pé kàábà ń bá jẹ́ kàábà ọlọ́run ní jẹ́ ọpẹ́ mọ́ àwọn ọlọ́run jáde lọ sọ́rí tó bá pẹ́ kàwọ́ yìí ló pẹ́ pé yíyẹ kàbà yìí sọ̀rọ̀ pé bí a ti yà sára kàbà ti ká wà yìí lọ ó já ní ẹni tí ẹni yà sára kiri dàbí ń jẹun ẹ̀kẹ́ yóò rò pé máa ń bébí ṣúgà ní ilé ìwọ̀n tó ẹ̀sùn ìjọ òsìmọ̀ owó ti ga tó kó bá ti délé owó kọ́tù kó wà wíyẹn lẹ́gbẹ̀gbẹ̀ rẹ̀ ibi jẹ́ ti ń tàwa bù mẹ́fà tó gbé èèyàn kan lórí èèyàn kan lórí èèyàn kan jẹ́ tẹ́rí náà bá débẹ̀ ìjọba dé àwọn ẹ̀kàmọ́ lọ ọ̀kàmọ́ lọ́wọ́ ní àdílé hárọ̀mù àdílé mọ́sálásí o ìta gbangba mọ́sálásí ti tóbi tó wá àti kébi tó ti ní káàbà lọ fẹ́ gbà wọlé ó bá jọba bu ọmọrọ alápẹ̀lú tó bá ti débẹ̀ báyìí ó ní mà torí pé láti ìta onímọ̀ rí káàbà tó ti wọnú mọ́sálásí onímọ̀ rí káàbà tó ó kí ni black bọ́ wà ní mọ́ṣáláṣí kàábà nù é kàábà ni mí náà rí ọlọ́run ti kéde wọ̀ ní ìlú wà mú wa ara ọlọ́run alágbára lórí gbogbo nǹkan ànábì wa Ibrahim oníwàlá bí bàlá wà láti ní ìyàwó máa ń nà wọ́n fẹ́ kọ́ kàn ní ó balẹ̀ mo gbà wọ́n ní ọmọ tó fẹ́ kọ́ kàn ní ó balẹ̀ ọlọ́ni tó bá níbẹ̀ pàbóbá ọba àti àwọn mìíràn ọ̀yìn lọ mú ẹyẹ mẹ́rin ẹyẹ bẹ́rẹ̀ ní tó lọ mú pàṣọ́rọ̀ hún náà ìlà ẹni kà ní kí wọ́n mojú rẹ̀ tẹ́ẹ̀nì wọn ká mojú ẹ̀ máa fún wa lóúnjẹ máa fún wa lóúnjẹ kó wá tẹ́ẹ̀nì wọn ká ti dá ọ̀rọ̀ lẹ́gbẹ́ tó bá ti yọ ọlọ́ọ̀kan wọn màkà bọ̀ kìí ṣe àwọn adìyẹ gbọngọlọ tẹ́ẹ̀mù ti rọrùn kìí ṣe àwọn bóyá wọn. ìjọba bá ní adìyẹ yorùbá adìyẹ ó bá ti olówó rẹ̀ yóò fara bá ọlọ́run ní ní wọ́n mojú ẹ̀. tẹ́ bá wá mojú rẹ̀ tán tó o ti hàn ti dá ọmọ dáadáa wá pa wọn ní àwọn bá ti dàgbà tán ti mojú rẹ̀ dúbù wọn. tọ́ bá wá dúbù wọn tán. ثم جعل على كل جبل منهم جزءا وادي وويلي ويلي قوات وطريق bọ́ bá ti wá kí wọn tó rí òkè tán tí bá dára ọlọ́run lọ fẹ́ mọ̀ ọlọ́ọ̀lọ́sọ wá dúró síbi kan orúkọ tó wá sọ̀kọ̀ kan wọn tó fi máa ń pè wọn wá máa pè wọn ló kọ́ wọn. ajẹ́dún òṣùpá tó ti tí ó kọ rẹ̀ ọlọ́run ní tó bá ti pè wọ́n yà kí náà sára jọ yóò wù yẹ padà nínú wa bọ̀ yorùbá ìgbà ṣe òkú ẹyẹ ó sára jọ yóò sa jọ yóò wù yẹ padà bọ̀ yìí ló ti ń pè ti wà ti wà lọ́ní wà aláàmà ánà lọ. alákùnrin ìbò àzízùn hakim lọ́dọ̀ wà mẹ́rẹ̀. واعلم أن الله عزيز حكيم. يا جريت عزيز أنتم عجبا الله. قتيل sáàrí pé lọ́lọ́wọ́ bá ti parí rẹ̀ wà hùwà ààlà àwọn nǹkan tí èèyàn máa rò fún òsì máa láyé lọ́lọ́mọ rẹ̀ lànà ìjọba lọ àlè ọ̀sán lọ́sẹ̀ ní àbílà máa ṣọ́ ọ lọ máa ṣọ́ wọ̀ rẹ̀ tó bá ní ìjọba ìjọba òun lẹ́nu ọmọ protect ibi tí yàn bá fọ ọlọ́run sí inú ọ̀gbà bọ́ ọ bá láníyàn pé ọlọ́run kò ní ìtàbùrú pẹ̀lú ìwà láìwọ̀ ní ìtàbùrú pẹ̀lú bó bá jẹ́ pé gbàgbọ́ ti ẹni pé ìsìláàmù rẹ̀ ò lè fi ọ̀gá aburú ní ó jẹ̀jẹ̀ aburú náà lọ́jẹ̀ ana inda zonni abidi èròǹgbà ẹrú mi sí ni mo fi máa bá lò lọ́rọ̀ mi sọ̀rọ̀ èròǹgbà rẹ̀ jọlọ lọ́lọ́ mi bọ̀. ìgbẹ́tọ̀ bá nígbàgbọ́ ńlẹ̀ tọ́ ọ wá rí fún tọ́ ọ tẹrí bá fún tọ́ ọ màgbọ́n lọ́gbọ́dọ̀ máa fún tọ́ ọ torí tọ́ ọ ń wá nínú tọ́pọ̀ ìtọ́lọ̀ torí kù sá lónìí. ọ̀rọ̀ yọjà yọjà sẹ́yìn. tó bá jẹ́ pé agbára gbogbo nǹkan ọ̀dọ̀ rẹ̀ lọ́wà ọ̀dọ̀ ta ló yẹ ká wá lọ. torí bá fọ́lọ̀ ọ̀kan táwọn ọ̀kan lówó táwọn wá ká ọ̀kan wa táàtọ̀dọ̀ ọlọ́run bá wà ní jákọ́tọ́. wá wa tọ́ lọ ń ṣe fún tí o tún fi kún náà wárí fọlọ ọlọ́run bọ́ wájú ọ̀rọ̀ yọjá sọ fún wa ó wà nílàdé ẹ̀fọ́ alákọ̀ọ́kún fàmí ń gún wà mí ń gún mọ́fìnrún. ó wà fàmí Ọlọ́run ní èdè ọlọ́run mọ dá yín wúwà ohun ọlọ́run ẹlẹ́rin kọ̀ọ̀lákọ̀ọ̀kún tẹ̀rí tọ̀fíìlú alákọ̀ọ́kọ́ tọ̀fíìlú méjì ti jáde ń bẹ̀. Tọ̀fíìlú ìlàhí àti jáde àlàtúmọ̀wọ́ sì fà ti ti jáde bẹ́ẹ̀ náà bẹ̀ pọ̀. Fọ́ọ̀lùkù tó gbé wáyé tọ̀fíìlú rògbòbíyà. Ọlọ́run ní wúwà òun ọlọ́run aláàbí ọ̀la kọ̀ọ̀kan lẹ́ni ọjà yín kò sẹ́ni kankan tó dá yín mọ́lẹ̀ yẹn òun nìkan ṣoṣo ló dá yín ẹni ọjà yín ló lè pa yín ẹni ọjà yín òun ló lè gbà tó já sí yín lára ẹni tó bá jà nínú tó já sí yín lára òun náà ló tún lè lọ àgbọ̀mí yé anábìwá yà àbú bàbá yóò tún fún alẹ́ ìsọ̀rọ̀ àbọ̀ ó banújẹ́ ó sunkún ojú rẹ̀ méjèèjì ti fọ́ ọlọ́ níwájú yá lọ́tí ayé náà gómìnà ìhóòzùmí àwọn àjàmọ̀ èèyàn ọlọ́ ní ojú rẹ̀ méjèèjì kó jẹ́ sí nígbà mọ́dẹ̀ funfun látara àbá níbẹ̀. ọlọ́run ló bí ilé ìlọ́wọ́ ṣùgbọ́n ń jọ táwọn ẹ̀gbọ́n Yúsúfù tí wọ́n dá Yúsúfù mọ̀ padà Yúsúfù ní bẹ́ẹ̀ mú omi kọ́ mi sí ara ó ní ẹ̀bùn mi ẹ máa mú lọ. fàálùkù aláwọ̀ nínú àrí bẹ́ẹ̀ bá ti délé ẹbí bo bàbá mi lórí. tẹ́ ẹ bá ti fi bò lójú yá ìbàfihàn ojú rẹ̀ nílùú ìjọ làpàdà wàdúrónì. gbogbo fámìlì yẹn máa kọ́ wọn bọ̀ lọ́dọ̀ mi ìyàwó jẹ́ fún yín mọ́ ẹbí bọ́ sínú ìdádùn ládùn mi. ìjà fún ọlọ́run ọba ọba tó láàárẹ̀ já lọ́lọ́run ọba máa fi ní kí ìjà ó tẹ̀lébà fún un. ẹja dọ́lọ́run ọba mi. هو الذي خلقكم فمنكم كافر الله أكبر òun lọ dá wa ó tó wá dá wa tó àwa tó dá ó tún mọ̀ wá tún ọlọ́run ní òun ọlọ́run ọba lòun dá wa kò sẹ́lómi ìtọ́ dá wa mọ́ lẹ́yìn òun ọwá nígbà mi gbọ́n dá ọlọ́run àwọn kan bẹ ẹnu yín kéfì ní wọn kéfì ní wà ní kún mọ́kùnrin iná olùgbàdú òdodo náà bẹ ní àwọn tí wọ́n jẹ́ kéfì yẹn

ọlọ́kan fi ti wà lánàá ẹni ọba ní mànà ó rí pọ́ lẹ́tọ̀ sí mànà ìmànà ń tiẹ̀ ọlọ́mọdé asọ̀nù máláyélá àti mànà báyìí. ó wà ìlàbí ẹ̀kọ́ lákọ̀ọ́kú ọlọ́run ló dá wa tó bá mọ̀ pọ́lọ́ ń lọ dá ọ àti bẹ́ẹ̀rẹ́ ẹ̀wọ̀n pé abẹ́wà protected àwọn wá sọ àwọn wá àbọ̀ torí pé afẹ́ máa bẹ́ ní bàbá wa dáyé tán àwọn tí ọmọ yálà wọn kàn án. lọ́dún bá wà lọ sábà wọn bùkátà ti ẹni tí ò sì bìyà wọn. ìdá ń ṣe àbọ̀ gẹ́gẹ́ ìlẹ̀ ìjọba ìjọba ìjọba ìfẹ́ dá àkọ́mọ́ ni ó wá kúnlẹ̀ síwájú ẹ̀yìn kan ó ní kó gbàdúrà fún nǹkan lè lè fẹ́ jẹun ènìyàn wá gbé ọ́ọ́dẹ lórí onílójú president ọlọ́run tó bá ní kò ní débẹ̀ òun ní kí ilẹ̀kùn ọ̀run kó sí ilẹ̀kùn náà ní wọn lórí mo lè sọ. tọ́ọ̀dì rẹ̀ wọ́n láì tẹ́ nìkan tó ń sọ́n sọ̀rọ̀ kan lóde lóṣù méjà fẹ́gẹ́ bí ní ìtàn náà ní ọ̀sán tó ń sọ̀rọ̀ kí kó bá àwọn mobilizer kí lọ́mọ ẹ̀dẹ́ nìyẹn pẹ̀lá rẹ̀ ẹni ẹ burú níbi wípé gbogbo ẹbí ẹ̀ lọ́dọ̀ bí lọ́gbà islam lára àyàbíyá kan lọ́jọ́ ìyàwó bàbá rẹ̀ gbogbo galóbi kan yánu yánu òwò ìyàwó àtòyìn rẹ̀ jókòó lórí wọn bá lè kó wọn lóògùn sí wọn máa lọ bí lọ́wọ́ àtòyìn yá lu àwọn ọjọ́ ọlọ́run gbàtàrọ̀ ìyá dúró tó yé lọ ìyá tó ṣe wí lè ẹ̀dá gan mùsùlùmí lè mí o ẹ̀yin mùsùlùmí ẹ má jẹ wọ́n ṣe omi wọ́n ní wọ́n ṣe àwọn ara wọn ẹ̀ ìyá dúró kájọ wà lẹ́bí fọlákọ̀kùn ọlọ́run ọba ọba àlọ́wò nìkan tuntun ló dá wa fàbáàdù fún gáfẹ̀rún mi láàánì apákan nínú èèyàn ọjà kẹfìrí tọ́lọ̀ apákan nínú àwọn ènìyàn yóò jẹ́ olùgbàdú òdodo tọ́lọ̀ ìyẹn ti dé bá ní kọ́lọ̀ ìyá ọlọ́run ní ayé ilé oúnjẹ ní sọmọ́tò ló sọpráìsì rẹ̀ sí ah islam ti wá dáa tó ẹni obìnrin ó ti gbà láàbù kan wọn ní ìgbà tó ọlọ́run ọ̀dà ilé ayé nítorí kó lè jẹ́ni tí ó máa ṣe nìkan yẹn wà pẹ̀lú ta ló wá dáná ìbáwò yẹn náà yẹn wọ̀ ètò ọlọ́run abáfúnlé ayé nù rè olùdájọ́ òdodo ọmọ wa ń lẹ̀ kọlọ̀rọ̀ sínú ọmọ àwọn tí èròǹgbà ṣe tọ́ọ̀nù ọkọ̀ lé lórí fún wa. Ọ̀rọ̀ tí mo tún jẹ́ ìṣe pátápátá lòun ọlọ́run ọba yìí. Orí kàtà kù. jọjọ́ Ìjọba ẹ̀dẹ́ ènìyàn ní pé kí ó rò pé kò sí ọlọ́run ìdẹ́gbà tí ìbò ọlọ́run ọba tọ́lá rẹ̀ ga àmọ̀sára rẹ̀ jọ. sọ́rọ̀ yẹ ká fún alálàyé ká rí àpèjú ike àbà tí ìbò lọ. Ọlọ́run wọ̀lá ìjọ bẹ̀rẹ̀ yóò sáájú lálọ́ ìnáwó àlàáfíà. Ọjọ́ tí wọ́n, síbẹ̀ máa wà ẹ̀dá